وقل ضلالة في النار والعياذ بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اليوم كنا نتعايش مع صور أو مع صورة من صور القرآنية معنى الصورة القصيرة الفاصل وهي من هداية البشرية وسبيل النجاة مع صورة التكاثر عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل لأن من تحلى بتقواه يحبه ويرضاه ويكون في معيته قال تعالى إن الله يحب المتقين وقال أيضا إن واعلموا أن الله مع المتقين عباد الله القرآن الكريم كتاب الله تعالى التي فيه نبأ من قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالعدل من تركه من جبار قد الله ومن ابتغى عدل في غيره أضره الله وهو حبل المتين وهو ذكر الحكيم وهو الصراط المستقيم لذلك عباد الله هناك صورة قصيرة منها هذه صور الاقتصاد لا تقاس بأي أقوال من البشر من الإنس والجن حتى الملائكة مع ما بلغوا من العقول والفصاحة قال سبحانه لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بابهم لباب ظهيرا أيها الأحبة بالله الله ما هداية سورة من كسوار سور القرآن التي من خلالها تعلج بعد أمراض القلوب كثير من الناس اليوم وهي طموحات وملذات دنيوية وانشغالنا أمثال الآخرة هي التي التي هي خير وأبقى وهي سورة التكاثل قال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم عباد الله أسأل لي ولكم والصائر المسلمين المغفرة ولو الهداية وهو القادر عليه ayé àbíyáni wáyé ya kún ilẹ̀ sàwá ìtẹ̀lé lẹ́yìn gbàtà gbà pẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí kata kọ́mà tilẹ̀ tó ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà lọ́ba tí ó lẹ́tọ̀ọ́ síjọsìn jùlọ òtẹ́lómi ìta máa ń sìn dẹ́yìn rẹ̀ ní sọ́mẹ̀mí àbí nílẹ̀ òun jẹ́ kìí pé láṣẹ yíyá láwùjọ ìmúlùkì fún àbáláṣíjọ fún

Allah subhanahu wa ta'ala ó rán láti wá jíṣẹ́, ó láti wá darí wa, ó láti wá fún wa àmàdájú nípa nǹkan tó pọ̀lọpọ̀ ọmọ ìkí àtọ̀lọ́ bá àwọn rẹ̀ àwọn àti gbogbo àwọn tí wọ́n ní ayé nípa mú bá rẹ̀ fún wa abẹ́ àtẹ̀yìn àtẹ̀yìn mẹ́yọ̀wá kónú kẹ́nà ọlọ́run ẹ̀yìn ọlọ́run lónìí pẹ̀lú a máa gbéyàwó a máa ronú a máa ṣèròrí a máa tọ̀ nípa ọ̀kan nínú àwọn súwárò Al-Qur'an eléyìí tó jẹ́ wípé òun lọ́nà tó tóbi jù òun lọ́nà tó tọ́jú òun sì ní tó fi ń lóore jù nínú tẹ́yìn máa fi ṣèrántí Allah subhanahu wa ta'ala ní fadhakkir bil-Qur'an man yakhaf wa'id èrè oṣù ọlọ́sàn kí ló ń pè Qur'an eléyìí tó lè fi rán wọn létí wọ́n gbọ́ yé jùlọ tó fi lóore jù tẹ́yìn máa fi ṣèrántí òun lọ́nà Qur'an al-Karim anẹ́kọ̀ọ́ Muhammad èyí àtọ̀lọ́ ọlọ́pọ̀ máa bá wọn àdìsí tọ́tọ́ lára àfíà ó ní ẹ̀rọ kùránì alápẹ̀lẹ́ kìtáàbù wa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá mẹ́rin lábà ọmọ ìkọ̀bìlẹ̀ fún ìró àwọn tó sáájú yẹn bá mú rẹ̀ wà á bá ọmọ ìbà dẹ́kun kódà ojú ó padà ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá sí láyé mọ́ àlùkòránì ó sọ fún wa pé nígbà tó bá di twenty fifty tọ́pọ̀lọpọ̀ wọn lọ sí lórí ilẹ̀ mọ́ ojú ó ṣẹlẹ̀ bí ọba dẹ́dà mọ́ ajabi pé òun náà lọ́rọ̀ kan eléyìí tó dúró wà ó tún máa bàyìí lẹ́kùn ó tún wá jẹ́ kan tá a lè máa fi dájọ́ láàrin wa tí ò ní sódòró àbí àbòsí ń bẹ̀ ó wà lọ́sọ̀rọ̀ lẹ́yìn ìrọ̀bẹ̀ láti ó ń lọ́rọ̀ kan tí máa ń sòpinya láàrin wọn àtòdodo ìbàjẹ́ òsínú rẹ̀ máa ń talákà omi jàpárí ọ̀ṣọ́nà òwò tẹ́ ẹ bá rí èèyàn kan tó gbà tẹ́rù pa ilé oṣù mọ́tòmọ́tò ó wá ní rárá kò sí tó ó fi kùrá ti ṣe ẹ̀rí pé pàrọ̀ ló padà kẹ́yìn rẹ̀ wọ́n mẹ́ni sábà àdéhùn ti rẹ́rì àtọ́gbọ̀ òwò gbogbo ẹni bá wá ìmọ̀nà ìtọ́sọ́nà nípò mí yàtọ̀ Qur'an àtàlàyé àdàbọ̀ ẹ padà rí pé oko ni ó padà wá kọ́ pàtàkì jùlọ súrà tá a fẹ́ gbé ẹ̀wò lónìí nínú súrà tó jẹ́ pé àtọmọdé wa àtàgbà wa kò fẹ́ sẹ́ni tí ò fẹ́ ha ọlọ́mọtàdé rọ̀ wá lọ́rùn. torí pé àwọn súwárù kan wà almufassal àwọn àwọn súrà tó jẹ́ wípé sú àyà rẹ̀ kéékèèké ni ẹlẹ́ẹ̀kejì àyà rẹ̀ fún wa pọ̀ àwọn súrà tó jẹ́ wípé tẹ́ ẹ bá lọ ka àyà rẹ̀ kò fẹ́ẹ̀ ní kọjá bí ogún àkọ́gbọ̀n tí ò ó ti wá kéré nínú àwọn súrà tó pọ̀ bẹ́ẹ̀ bá a ti rí ó dà tó kéré jù nù wa ó ní àyà mẹ́ta nínú al bó rí ẹ láti pọ̀ a nítorí pé ó jẹ́ àyà mẹ́ta ti a sura yìí ti wá kéré ẹ̀ yájà tó kù àkọ́lọ̀ mi ń bẹ tó lè lóore tó àkọ́lọ̀ mi ń bẹ ńlá rẹ̀ tó ètò sí. ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ọba tó ìjọ́sọ́nà tí ń bẹ́ fún oore tó wà fẹ́ bí ọlá tí ń bẹ fọ́ máa dẹ́dà wà lórí wa ni ìyẹn ló fà á sálùkù wá ní fúnra ẹbí sọ fún wa wípé fẹ́ẹ̀mà ní abẹ́ ìgbàgbé ó ní ẹlọ́ ọmọ ńlá ó ti sáma là ń ní ti sáma àti ní ìsù ọ̀lẹ́dìrì tó bá jẹ́ kó bá rọrùn kéèyàn nínú yín àtàlùjọ̀nù bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ kó jọ àlẹ́ ayé á tún bí mí sílẹ̀ àtàlùkọ̀rọ̀ tó jẹ́ pé kó pẹ́ ìsìnkẹ́ pé àpèjọ yín olùgbé ẹ̀fẹ́ mú wá kọ̀rọ̀ àdì wá afẹ́tẹ̀ ẹ̀fẹ́ mú súrà kan wá nínú rẹ̀ láyá tú lẹ́bi ní ìsìnkì lónìí ẹ̀ẹ́dẹ̀ agba wá lọ́la ẹ̀ẹ́dẹ̀ mú wá láti kí á fún mi kò sẹ́ta tí ó lè mú rẹ̀ wá wàlẹ̀ bá lè lè wọ̀ kódà kẹ́ máa ń kóra yín jọ gbogbo ọba yín púpọ̀ jù náà lọ ọba òtún ó fẹ́ tó wa ní sẹ́yìn ó ti sẹ̀mí bàbá adájọ́ ti gba yàn láti yọrí láyé bí àti ìgbàgbà kì á mọ̀ lọ ẹ̀yìn ẹrú sìn ọlọ́ sọ̀rọ̀ yìí fún wa òun náà ní súrà kan a ní àyà rẹ̀ kéré nínú àlùkò gbogbo wa lámà àmọ́ ń gbogbo adé làmọ́ ronú bẹ́ẹ̀. ó dà àwọn ọmọ wa máa ké fún wa lórí ìrun ó dà àwọn obìnrin wa náà pọ̀ àwọn ìtọ́sọ́nà tó wà ní súra yẹn àárí pé nù tí súra yẹn fẹ́ bójútó nínú ààrẹ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kan wà ní lónìí nínú làásìgbò tá a wà lónìí súra yẹn ló fẹ́ gbóògùn sí ààrẹ rógùn bá pe gbogbo olùròrí ayé wípé kí wọ́n bá wa kò sí bẹ́ẹ̀ bá pe conference wọn ò lè bẹ́ẹ̀ pé ọ̀tayé abáyọ̀ ní sílẹ̀ àti kí wọ́n padà ọ̀rọ̀ ọba ọba tó dá wa ẹ̀kọ́ tí a bá sọ ní súrọ́tì mọ́lìkì ó ní àlá ìyá ẹlẹ́mu mọ̀nìkọ́lá ọ̀pọ̀ wọlé ti fòlùkàbí ó ní sẹ́ẹ̀rù pé ẹ lè mọ ẹ̀dẹ̀ yẹn kan tó lè mọ ẹ̀dá tó mú ẹni tó dá wa ìyẹn ni pé ẹni tó dá wa náà ló lè mọ̀ wa òun ló mọ fún wa òun ló ẹ̀mí wa òun ló mọ ṣe wa nínú eku nínú ẹran nínú ẹ̀jẹ̀ ká ǹjẹ́ ìyẹn kàlẹ̀ mọ̀ láti tún tó àtò ṣe lè gbé fún tó àtò kò jọ ọba ó fẹ́ fún wa lábàáyọ nínú wàhálà tí ń ṣe ìní àtẹ̀yìn ó jọ làwọn bẹ̀ ó kéré nínú ẹni láàánú àárẹ̀ kí rẹ̀ òun náà ní àárẹ̀ àádá ayé àárẹ̀ púpọ̀ púpọ̀ àárẹ̀ fáàrí pẹ̀lú wípé mo fẹ́ kó pọ̀ kò tí ì tó èmi náà tó fẹ́ lẹ́lẹ́yìn sí nínú owó ni nínú lẹ́nu nínú kẹ̀kọ́. àárẹ̀ yẹn ti pọ́ ọmọ ènìyàn fẹ́ra látàná ó tó ti wá tò mí lónìí ó wá gbogbo ó wá ti lórí àwọn àgbàlagbà ó wá àwọn ọmọdé fóònù wọ́n ti jẹ́ tó wa kúrò níbi torí ẹ̀dá wa àti ilé ìkẹyìn ilé tó jẹ́ pé wà irú wà àbọ̀kọ́ ilé tó jẹ́ pé olólóore kéèyàn máa ṣe wàhálà nítorí rẹ̀ òjì ló padà tẹ́kù ayé tá àwa ní padà tẹ́kù níbi tá a ìwà ìsí ó gbọ́dọ̀ dá wa lójú wípé àwọn kan ni wọ́n ń lo bẹ̀ nǹkan ni wọ́n fi ṣe tẹ́lẹ̀ káwọn tó máa lò ajẹ́ pé tó bá ti lọ́nà àwa wa gbogbo tí máa ń wa tí akẹ́kọ̀ọ́ ẹ̀mí lò tá a ẹ̀yẹ ń ṣe ọlọ́ ṣúra wo là pa ẹ̀ ṣúra tó máa dábàá pàkọ́lé rẹ̀ ní àtìdàkẹ́ àṣọ ó rí pé kó pọ̀ yìí kò bẹ́ẹ̀ sẹ́ni tí ò bẹ́ẹ̀ máa bá rí àyàfẹ́ni tọ́lọ̀ ọba aláàbá fẹ́ sàánú torí láyé rí ìsẹ̀mú gbó ọpá ọpá ọ̀pọ̀ ojú lẹ́sẹ̀ àwa láyé òrojú ayé òre tàdédé lójú torí pé tí pẹlẹ́ mi wa kò sí díẹ̀ nu rẹ̀ ẹkún mi díẹ̀ yóò bá ní díẹ̀ náà tó nù nǹkan ní nǹkan àwọn ò bá bẹ́ẹ̀ tá a bá ti wá pàṣẹ díẹ̀ tó nù nǹkan ní nǹkan ajẹ́pẹ́ sí ìṣe tiwa láàmú mú wàá lọ́wọ́ wá dé kò sí gbogbo sí bíi security àpòsí lókè àpòsí láàrin àpòsí nsàlẹ̀ kò síbi tábòsí òsì ọjà wípé ará wájú fẹ́ kó pọ̀ àwọn tó wà ní méjì àwọn náà náà ló ní kò wá sẹ́ni tó sí ni o tó fẹ́ yọnu sẹ́nu wọn bá tọ́ bá fún un ọ̀pọ̀ náà wọ́n lò mà wọ́n ní súrà yìí tún kan tó kalẹ̀ fún wa kí ọlọ́kùnrin wa bá ọdún mẹ́tàlá àkọ́kọ́ ní òtí yẹn fẹ́ sọ fún wa ó fẹ́ pè wá padà àwa ní àwa nítorí community torí pé yóò sàǹfààní fún wa àwọn èèyàn wọn wá ayé wọn wá wá ọrọ̀ wọn wá dúkìá wọn wá wá ipò torí pé abẹ́sí máa ṣe báyìí abẹ́mọ̀ bí oppress ara wa sẹ́rí mi tí oppression lé wa dé. àti kẹ̀kẹ́ ẹ̀wọ̀n lónìí ṣé yàrá ní fóònù kan fóònù báyìí kàdúgbò wà mú lọ́wọ́ fóònù tí ń lò kò sí tó ṣe ó android fóònù ni ó iphone ni ó ó ní iphone fifteen tún ti dé.

أو لو كان لابن آدم واديا من بعد eléyìí tó sí èméjì lórí ẹ̀ wọ́n là nẹ́bí ní tó bá jẹ́ pé ń bẹ́tẹ́ a bá kan ile kan tó wà kùsà lórí gbogbo wàhálà tó kojú wa lónìí àwa kùsà ni gbogbo gbogbo ara bandi kùsà ni bàtà ti sọ̀rọ̀ yìí one thousand one 148 years back very close to 2000 years tó ti sọ̀rọ̀ ìfún wa tó ti yé ẹ̀yìn náà wọ́n ti parí jẹ́lómi kálukú fẹ́ ní oil block àwọn èèyàn ti ní oil block ó lè tó wọn ó fọ́rọ̀ pàdé ó ní lọ́wọ́ ní ibi ní wá sí gbà tó bá ní kùsà kan tó wà ń bẹ̀ lónìí ó ní àhábà yóò fẹ́ kí pẹ́ẹ̀sì yẹn ó di mélòó ó di méjì wọ́n lè yẹn ń la à kò sí tó lè fún ẹnu ọmọ ènìyàn àádà mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ tẹ́mọ́ tó lè fún ìlà kúrọ̀ àti ẹ̀pẹ̀ títí ìjọ tó yẹ̀pẹ̀ bu alẹ́nu lẹ́nu wọ́n tó gbó. ó ní wà túbà túbà yóò bẹ́ẹ̀ nígbà lè ọmọ mẹ́rìnkì àti ìbáyọ̀ ọmọ káàtẹ́gbà àdìsí wa wọ́n ní sọ́tà mẹ́bí ń sọ̀rọ̀ yìí báwọn àwọn olùkọ́ alùpùpù ní ń kà báwọn ni alùpùpù àwọn kàdí pé lọ́wọ́ kẹ́ẹ̀mẹ̀ ibùdó ádámà wà díẹ̀ àzúnnù àwọn olùkọ́ alùpùpù àti àìmọ́ra làárì ìṣúra títí súrọ́tò àlàákùnmù àdàkàṣù tó fi wá tẹ́lẹ̀ ìdìbò ní àti kì í ṣe áyà àti àti ìṣọ̀rọ̀ àgbẹ̀dẹ̀ àlàyé ní ṣe fún wa. àfọ́ àwa Abdullahi ọmọ Shakir nínú ẹgbà wá tí a ìmáàmù ahmed kọjá de inú mùsùlùmí rẹ̀ ó ní ìjà ìkúrú la rasulullah sallallahu alaihi wasallam ó ní ìjọ kan ọlọ́run kádàrá mo parí ìjòkó mi sọ́dọ̀ òṣìṣẹ́ àlá ìjà àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ó ní tí mo gbọ́dọ̀ nẹ́bí sọ òun yẹkú lèmi náà ó lọ máa àti yín bá sọ mi mẹ́ẹ̀lì mẹ́ẹ̀lì owó mi owó mi dúkìá mi báwọn èèyàn fẹ́ ra pápátì nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n rà lórí báyìí bẹ́ẹ̀ bá ti jọ gọ́fúnọ̀ pẹ́rẹ́ báyìí làwọn lápá anímọ̀ràn dáadáa sọ pé ẹsẹ̀lẹ́ǹtì ẹ gbọ́dọ̀ ní pápátì ní gbogbo déètì nàìjíríà tẹ́bá wá ní sán ẹ̀rẹ́tì ìtàṣeyọrí o wọ́n náà ẹ gbọ́dọ̀ ní pápátì láwùsá ìtú àbẹ́ láti áfíríkà tó bá ní pápátì láfíríkà kan wọ́n wà ní kó lọ ra pápátì níbi tí ò ti ní mójútó yóò lọ dúkìá fẹ́ni tí ò nílò ìyẹn ní títí ọmọ nìyẹn ó ní àwọn pé property mi property mi àwọn èèyàn ní property mi láyé lónìí tí wọ́n mẹ́lẹ̀ rẹ̀ ilẹ̀ sọnù dúkìá sọnù tó báwọn náà ọ̀pọ̀ ọmọ sọ̀yẹ́ fún wa ẹ lọ wo àwọn àyè kọ̀ọ̀kan táwọn èèyàn mẹ́ni tó nílẹ̀ lọ́yà ní padà máa jogún rẹ̀ lọ́yà tó jogún rẹ̀ òun náà padà sílẹ̀ ni tó túmọ̀ sí ní agbọ̀dọ̀ ọ̀rọ̀ ti pé máàlì máàlì what happened? Ah, Nidukia can come, my brothers and sisters, come closer, move nearer. You have nothing within your property except what you have eaten. Ngbọ̀jẹ́. Fọ́nà mẹ́ta tó ti lọ. Fọ́nà ọ̀pọ̀lọ̀ yé wa dáadáa pé bá a ṣe jẹ́ gàkíà náà ṣe yà gàkíà. Àwọn làbí ìsàkọ àbẹ̀lẹ̀ àbí ìsàwọ̀ tó ṣe kí ni gbogbo ìyẹn náà ọ̀rọ̀ wà lórí ẹ̀. àìmọye ẹni tó síwọ́ ọ̀tẹ́ afọ́ rẹ̀ ń bẹnu rẹ̀ tí ò gbọ́rọ̀ ó kàrà ní nǹkan ní èlò ó wà ní máa tàfọ̀ eléyìí tá a lè sọ pé dúkìá rẹ̀ ni máa tàfọ̀ dẹ́kítà fa àbùdẹ́ yìí ó lè yí tá a ṣe sàárà tá a lọ sórí tọ́lọ́ anáfọ́ aláìní anáfọ́ tó ní bùkátà rẹ̀ a fi ṣe dáná sórí tọ́lọ́ fa àbùdẹ́ ìyẹn wà lọ dúró lè wà lọ́la ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ dúkìá wa gan-an

amọ̀rílẹ̀ kan níbi kẹrin ìbolówà ẹwà rúkà ilẹ̀ ẹ̀rọ tó fẹ́ ra lẹ̀ tí wọ́n sì sí ni gbogbo lẹ̀kọ́ ní pátápátá ń kó olè kọjá sí sínú ẹ̀ yóò sì ní àpamọ́ náà ni àmọ́ra àpamọ́ náà ni àmọ́ra yóò rà nítorí yóò rà nítorí wọ́n yóò tọmọ ọmọ kí làǹdà gẹ̀. bùkátà bùkátà omi kí ni mo ti bùkátà báyìí kí ni mo ní mo ní ìdílé mo ní ìdí mọ́tò

wọ́n máa méjì rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin nínú ọdún wọ́n máa méjì lẹ́ẹ̀mẹ́rin every four four months làwọn máa lọ sí wá àtìkù ọ̀kan náà àgbàfà wà lọ́pàá ni àwọn méjì ni wọ́n ìkan wà lábújá ìkan wà lọ́pàá wọ́n ní gbogbo ọgbà táwọn máa àwọn Muhammadu Buhari kò ní kọjá aṣọ mẹ́rin mẹ́rin ẹ̀yin náà ẹ máa wò dáadáa eléyìí tó gbọdọ̀ yé wa dáadáa ó yé wa nígbà tí wọ́n ti olórí orílẹ̀-èdè ìlànà ẹ̀dá kòkó ni wọ́n ti sí náà lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ fẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́rìn just ó ní àwọn òkú tí ó tì àwọn wọn bẹ̀rù jù báyìí lọ wọ́n ti gbé bẹ́ẹ̀ tó bá fẹ́ kí ni lọ yẹ pé gbogbo dúkìá wípé gbogbo tí kẹ́yìn ojú bá wà aláhà kùnú àwọn èèyàn eré táwọn èèyàn ń fa lọ́wọ́ ẹgbẹ́ kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ipò position òsì sínú àwọn èèyàn láàmú gbogbo tẹ́ bá ní ṣe ìwọ̀n kọ́ báwo ni wọ́n ṣe achieve two thousand and twenty seven eléyìí tí ò tú ọ̀pẹ́ ilẹ̀ kankan nínú wa wọ́n wá ìkòjú ọ̀ wọ́n lọ́ ìkòjú ọ̀ àmọ́ àtàgà àtò mo tún fẹ́ kúrò nípò mo fẹ́ lọ kò mí mo fẹ́ kúrò nípò mo fẹ́ lọ kò mí Tẹ̀bá lórí amẹ́gbọ́pọ̀ kan láwọn náà máa ń gbọ́, lọ kọ́ owó bìtìbìtì kálẹ̀ fọ́mà rẹ̀ tí ó ti dàgbà. Kí ló fi yé wípọ́mà yẹn yóò lọ lé ìwé ìrọ́ ni o. polo nínú? Àwọn èèyàn wípé wọ́n àkáǹtì gbogbo ọmọ. Pé owó tí ó fi lọ sùn ní kí ló dé àgbàrá wọn Nígbà tí wọ́n bí ọ̀dọ́ ọ̀tàrẹ̀ náà ẹbí tẹ́tẹ́ màmá rẹ̀ gun mọ́tò àbí mọ́tò ni bàbá rẹ̀ wá ní ṣé bàbá rẹ̀ wá kò láyé àtàbà rẹ̀ sáyé mọ́ a wá gbé lórí lọ́wọ́ gbogbo mọ́tò ọba táwọn bá mọ́tò làwọn náà gùn tó wá di wípé yẹ ti pọ̀ àtàkẹ́ àtò kópọ̀ kópọ̀ ó wá bá wa débi aláwa àtà ó wá kó gbàgbé ó gbà wá láti àwọn èèyàn rántí táwọn ó yẹ̀fẹ́ àwọn èèyàn dúkìá wọn àwọn èèyàn pé ọba dáwọn torí kí ló fi alákọ̀ọ́mọ́ ìbàdàn àbúrò àdáwà torí jẹ́rùsì fún fún ilẹ̀ yìí ṣe àwọn èèyàn ọdún lórí ẹ̀ tó ọmọ sáàtì yẹ ọmọ sáàtì yẹ kò ka tẹlifà tí mùsùlùmí sáàtì ọdún tí mo lọ mọ́kà kan lábábẹ́ mọ́kà ni àti bàbá yẹn bá pàdé Ògùn ṣètì náà bá wà ní ilé gbàgbé kí jẹlé lọ́sẹ̀ Ògùn ṣètì wọn. wọ́n wá mú afẹ́ká mú wọn tàwa àwọn mú bàbá yẹn tàwa èmi lọ́lọ́ mi kákàgùn sí lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tàwa fún ní bàbá ẹ̀ tó ń bì sẹ́ni tá a bá ti ṣe tá a bá ti tàwa fún ná. àánú ẹ̀yin mà ọmọ Ibrahim lẹ́yìn sẹ́sẹ̀n Ibrahim ń bẹ̀ yẹn náà sí làbẹ̀ bàbá yẹn ní àfáwọ́yá jámà lọ́bẹ̀ làbá bẹ̀rẹ̀ mu ní ah, eléyìí ṣe jàmá kálukú òkì nọ́gílà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ló bá bá dùn ó lẹ́bẹ̀ẹ́ ni tí n bá bẹ̀rẹ̀ báyìí òun náà bẹ̀rẹ̀ tí n bá nàró òun náà nàró tí n bá ṣe báyìí òun náà ṣe báyìí mo sáré pé kò fi mí lẹ́lẹ̀ àwa sálámà sami ò sọ̀rọ̀ torí pé àsìkò yẹn kò sígbà láyè àwọn pátápá àti márùwà làbá kó mẹ́ mo ní sọ bàbá a parí báyìí ẹja gbẹrun bàbá gbẹrun is very close to two

ó náà mọ ní níbi náà ti sọ̀rọ̀ yẹn ó kà fọ́ ẹkún ni á ah, ó láyé òun ti bàjẹ́ mo ní àkó ah, bàjẹ́ ẹ̀jẹ̀ ráàmú gbà òzókù ní bóòlù ẹ̀ ti lẹ́nu ìwọ̀nba tó kù yìí ibẹ̀ láti wá dúró tí bàbá yẹn fún wá gbòó títí bí àà ah, ẹ ti kò yí ẹ ti kẹ́kọ̀ọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dé nínú táwọn èèyàn bá dúró lórí ìrún ẹ̀rín ó ti pa yín mo ní àà kọ́ńtà bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí bàbá ni ẹ wá sí ní sẹ̀kẹ́rẹ́ẹ̀tì ó ní bẹ́ẹ̀ ṣe dúró ní sẹ̀kẹ́rẹ́ẹ̀tì bábá pẹ́ national anthem ní ìsìnkálukú ọ̀sẹ̀ kí ni àgbòwò àwọn àdúrà tó lára wa ni torí fúláàjì àti àbòsí. àmọ́ ẹni káwọn yóò wájú ọba tó bá wọn àwọn yóò tó bí ìgbà tó ń tẹ̀lé ah, ah, ṣé irun iná ọ̀rẹ́ ń kéré yìí báyìí a ní padà gbọ́dọ̀ ọmọ wa ti dákúkọ́ ọ̀rẹ́ máa dúró lórí ìrún náà àwọn

over the Zulu until you breathe the word the grace. And because orí mẹ́ta rẹ̀ ni wọ́n gbé wá sí ìlú ìpàdánù ìgbé. Ó wá ní lẹ́ẹ̀tì lọ sí ibi rẹ̀. Ajẹ́pẹ́tẹ́lá tó wá síbà rẹ̀ kì í ṣe látàbọ̀ ojú wa ẹni tẹ̀ máa lọ. Orí pé àlùkọ́nù mọ̀nsílá tó nínú màmá sílẹ̀ àkàrà. Ìfẹ́lẹ̀ kan ní inú òkèlè àìsíyámà. Bẹ́ẹ̀ ni wọ́n ti dá àgbo ìdókòó ga. Àgbẹ̀bùsùn máa ń wọ̀rọ̀ kan. Ó ní báwa àìsí ìṣúná

wà lọ wọ́n bíbá sí pòfẹ́sọ̀ wá sí wọ́n tó ń fi sàárè ṣe fáàlì tí kí ẹ̀sẹ̀ ṣe ń ṣe fáàlì ilé ẹni náà ti jí kí nínú sí yẹn zúrù tó ló gbà ọ̀dọ̀ fáàlì wá dé ebi tó wá bàbá kan sọ̀rọ̀ náà ìṣọ̀rọ̀ láwọn ẹ̀mọ́ ní gíráfẹ́sì ẹ̀ka tó ń kí wọ́n ní ṣe wọ́n máa ń fi kókó lọ́wọ́ lọ́nà àwọn òbí kẹta lè jẹ́mẹ́ gíráfẹ́sì ọ̀la ẹ̀sìn ẹni gíráfẹ́sì ọ̀la gíráfẹ́sì lọ́wọ́ ní wo òṣìṣẹ́ lọ́wọ́ gíráfẹ́sì tí wo ló sọ pé fọ́ọ̀mù gíráfẹ́sì lórí ẹ̀ mọ́lẹ́ ẹ̀ńjìníà

bàbá wa kàtàlì yìí bàbá wa tí abámàlà lórí bàbá wa àgbáyé ìlú mọ̀ wọ́n lè lọ dòdò. ọmọ ọ̀dọ́ fẹ́ sáwà àbájú nínú wọn nù bẹ́ẹ̀ bàbá kàtàlì yìí lè bọ́ bẹ́ẹ̀ ni ó gbúra. ó ti ń bá wọ lọ yẹn. àtà ìyá bá wọn kọ́ wọn sáré lọ èyí ń tọmọ pọ́ sí ibi ẹ̀ òun máa súnmọ́ lọ́wọ́ wá sí àwọn mẹ́tò ọba àdáni afẹ́rẹ́ tó túnmọ̀ àkọlù ó ní kẹlẹ́ lọ́wọ́ pàtà àdàlónú. Ẹgbẹ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ bẹ́ẹ̀, ẹ̀mẹ́jọ ń káyọ̀ ọdún báyìí, lọ́wọ́ pàtà àdàlónú, ẹ̀ ń bọ̀ wá mọ́. Ìbéèrè káwọn olùmọ̀bẹ̀rẹ̀ ní lọ́wọ́ pàtà àdàlónú, kí ló àpàdà mọ̀? Ó ní àpàdà mọ̀, kí ni tẹ̀lẹ́lẹ́ pàtó tètè lọ, tọ́ الحمد لله والصلاة والسلام على نبي المصطفى نذير الهدى البشير النبيل على هذه الصراط المستقيم وعلى آله وأصحابه كر الميامين ومن سلكهم مسلكهم سلك مسلكهم إلى يوم لا ينفع مال ولا بنون إلا من عصى الله بقلب سليم آمين gbogbo wa sọ̀rọ̀ lórí méjì ọba aláàbá ní kẹ̀kẹ́ tó pẹ̀ka àlẹ́mú káfọ́ wa ní ayé àtàlà fàbàwọ́n ẹ̀mẹ́ ìtànọba abẹ́dà tó yára ẹ̀ ọmọ nítorí náà kí ni kàdùbí kàlá tó pẹ̀ka àlẹ́mú kàlá tó pẹ̀ka àlẹ́mú fúnma kàlá tó pẹ̀ka àlẹ́mú kàlá lọ́wọ́ sáà kó àwọn ọmọ yìí wọ́n fẹ́ káwọn ṣe ẹ̀ padà mọ̀ ẹ̀ máa ṣe wọ́n rẹ̀

wọ́n kò tún kí àtẹ̀lé ọ̀dọ́ àtẹ̀lẹ́mọ́ tàbí ọ̀gbára ní ìdájọ́ yìí ó yẹ kápọ̀ wọn ó yẹ yá pínpínlẹ̀ ó yẹ pínpínlẹ̀ ó kò tẹ̀lé wa. wà á mẹ́nu náà ìṣẹ́ ta àti fún ara ó tẹ̀lé wa. bàbá wa bẹ fẹ́ kọ́ kí wọ́n tẹ̀lé wa ọjà yìí. bàbá wa bẹ fẹ́ agbẹ́jù àwọn òbí máa bẹ fún òbí nípa mi. àwọn ọmọ ìdàgbàjà yára ìjọ kẹta ló ta mọ́tò mi. mọ́tò náà dúkìá ó padà délé asọ̀tà tó dábọ̀ fún wa lẹ́bẹ̀ àwa láàbọ̀ fúnra wa wọ́n mọ̀ ó wà kó padà délé. tó bá kó padà délé tí náà kó ẹ̀ lọ ìlú náà ìgbẹ́ wa. àjẹsílẹ̀ tí náà kó bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ sọ ààrùn ìgbàlàkẹ́ yìí. Ìbéèrè àwọn owó àwọn ọ̀lẹ́gbà méjì, mú ká kí ni wọ́n tó Bọ́lá ọ̀pọ̀wọ́ pẹ̀lú mẹ́lẹ̀ mi àwọn mẹ́lẹ̀ ló ti. Ọmọ náà lè fi gbábẹ́sì mẹ́lẹ̀ ló produce láyé ṣe aláǹkan tàbí ṣe aláǹkan. Wọ́n fi ẹ pé báwo ni ṣe lè mú òjíṣẹ́ rẹ̀ pé báwo ni ṣe lè mú. Òṣùwọ́n bẹ̀rẹ̀ àti ẹ̀nà we need to prepare for that question. Nínú bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n fi wá tá a gbọ́dọ̀ má ṣe kí àìrójú àbẹ̀ pàṣẹ wa kó bẹ́ẹ̀ oníkẹ́kẹ́ afẹ́ máa rọ̀ kúgà. Tàlọ́ lọ́rùn rẹ̀ fẹ́ẹ̀rẹ̀ bá tètè pọ̀ láyé lónìí. Tàlọ́ ààrẹ tó fẹ́ bílẹ̀ nìkan nínú ìjọba ta lọ sọ. máa lọ kùkà lára ẹni tó dá wọ́n máa ní ìmọ̀kà mẹ́ta lọ́kà. ṣẹ̀ṣẹ̀ àgbà kò yá òun ìrìn torí pé àwọn obìnrin wa máa dá ìdí wọn pé wọ́n á lọ bẹ̀rẹ̀ wọ́n kó tí máa ń ṣe Yorùbá lọ́dún kò sí ní òde lọ́dún kò sí lọ́wọ́ òde. ṣé kó dá gbé wọn gbàgbé náà wọ́n máa lọ bí ìlú kà ẹ̀rẹ́ ìlú yóò ti ẹ̀ máa nàbí yùkà ẹ̀ẹ́dàlà nàbí rẹ̀ àwọn tí ń wà náà ní ebi lè kàlù kùdà kàlù kó dàmú tó àwọn ọmọ yàtọ̀ láàrin nàbí wà sọ̀hàbí wà ẹ̀ wà dé àwọn ọmọ yàtọ̀ yàtọ̀ wà lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ wà bẹ́ẹ̀ àwọn bá àgbọ̀dọ̀ sọ̀rọ̀ wọn ká àwọn àtọwọ́ àpapọ̀ ní àgbẹ̀jọ ọlọ́run àbá àlejò wọn kò ṣe ìwé ó làwọn sàárè àwọn àtẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọn kà wọn àgbà ó làwọn àwọn kan èyí àwọn tí wọ́n ní mẹ́rin wọn ní ṣiṣẹ́. kàlá sọ́wọ́ pàtà àdàmú súnmọ́ kàlá sọ́wọ́ pàtà àdàmú. nígbà tó bá wá pé wàá ti láti padà wá mẹ́rin pé nígbà tó wàá ti lè kí ní ó tẹ̀lé sọ́wọ́ pàtà àdàmú ọ

májèrè ìjẹ́jẹ́ nígbà tí ó wà gbà tó ẹ̀jẹ̀ sọ̀kọ́ mi jẹ́ òṣèré ìyá kọ̀ọ̀rọ̀ yé wa nà kẹta wọn àbẹ́wò ọlọ́wọ́ jẹ́ ó tún ṣeré rẹ̀ ó ti sẹ́yìn bí aláṣìṣẹ́ oríṣi ìkàlẹ́ oríṣi ìkàlẹ́ jọ pàdé ọlọ́run rẹ̀ káńtà àwọn bàtà àdàmú ọba adáàní wàtìdàkù yá àyùwà náà tún dẹ́kun rọ̀ pẹ́kùn ìdùnnà láti sọ̀rọ̀ bàtà á sí ṣẹ́yìn ọ̀làwìn ó ń tẹ́lẹ̀ bá gbé nílé ara sẹ́yìn àbí nǹkan tó tóbi ni títọ́ mi lẹ́kí yóò mọ̀ tàbí àdùkúlù mọ̀ a àti àmà àbà àti wọ́n tó wà gbé sábà àti kúlù mọ̀ sí à obìnrin ní fọ́mà lọ́yọ̀ báyìí yóò ti gbàjọ́ ọmọ tí fọ́ lọ́yọ̀ yóò tún nù. Oya kúlù mọ̀ a àti àmà àbà àti wàtàdà kúlù láti ní hábìlì àbà obìnrin tó lóyún sínú olóòtú mọ̀ bọ́ọ̀rẹ̀ yóò wàtàwà náà sàṣùkà àwọn ìwọ àti wàlẹ̀ tó ti dé wá ti sùkà wọ́n wúrí àbẹ́rẹ́ ìyá ìṣẹ̀lẹ̀. mọ́lá padà ó ní lọ fún ìmọ̀lẹ̀ àti ṣe kó ẹ̀sọ́ gbogbo ẹni tí kó àlè àhàlà ìrẹ́pọ̀ kó àjọ

wọ́n ní sísá bàbá àti owó owó sálárì rẹ̀ bá wọlé sálá yóò wá sí òkú ìlú àkọ́kọ́ rẹ̀ nínú àpẹ́ ìjìnlẹ̀ wọ́n bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ìwọ àti ìjìnlẹ̀ pa ìyá àti nínú ìjọba ló pa àbúrò òun pa yóò wá ní ẹgbẹ́ owó nǹkan lórí àti alhamdulillah. torí pé sáyà fún nàbí ìlú yẹn ní ó má bàbá jù pẹ́ẹ́tù káyé ọkọ̀ lọ́wọ́ ìkọ̀dà kí ló kù láyé yìí kí ló bá ná ó ti

àjẹ́nà ó ní rárá gbogbo akọ́lá rẹ̀ àjẹ́nà gbogbo akọ́ gbogbo akọ́ ọlọ́pọ̀ wa tẹ̀lé rárá àjẹ́nà. ó ní pé kí ló pàdé ní kàdáwà ó ń bẹ ìjẹ yìí gbogbo wa orí afárá alẹ́ là ń dáwà àjẹ́nà ajẹ́fẹ́ ní orí afárá alẹ́ tó sáré ìlú àjẹ́nà. onírí ìjẹ wọn ó màlàbí àlùmà yàwó bẹ̀rẹ̀ ní àlùmà ọba àdàlà ni òun kúra á sọ̀rọ̀ mọ́ ọ̀sẹ̀ méjì ọlọ́run mo kúra yàtú àlùmọ wọn fi èmi àjẹ yóò bẹ ìrìnsẹ àlùmọ yìí ìjẹrẹ fọlọ fún ẹ wọn sọ pé owó epo wọn lọsẹ dáadáa wọn bẹ àti lábájá náà ṣe máa ṣe nínú òkú tèmi lọsẹ dáadáa wọn máa tó ọ̀nà gbogbo ayé bẹ rí ẹwùrọ̀ wọn náà tèmi kó tiẹ̀ ọkọ̀ tí nìyí ló ní tètè lábẹ́ wọn náà tètè tó láì tètè yẹn látó fún àlùmọ yóò bẹ ìrìnsẹ àlùmọ yìí gbogbo ìyàrá lọ́rọ̀ ọ̀bàlà fún wa ó àwọn ìṣọ́jọ́ ọmọ ìjọba lórí owó kàdínà máa ń tẹ́lẹ̀ lórí owó ìrìnà bọ́dà ta ni wọ́n jẹ́sẹ̀ nílé ìrìn ẹ̀rọ fẹ́lẹ́ padà jẹ́ ikú alága rí rẹ̀. ìbéèrè bẹ́ẹ̀ pé kí ló dé ẹni lọ́dọ̀ ẹ̀jẹ̀ bá wọ pé ara fún àbára bíbíjà ike bíbíjà ike tí ó tẹ̀lé tó dínú tẹ̀lé. ọ̀yà wọ́n ti kan kan làtúntà máa ń lu àti jẹ́sì àkàrà ó para wọn ní oṣù tó fún bàbá náà àwọn ọmọ wa sọ ní ìtòrí máa ń lu èpo fún mílíkì náà já gbogbo ló wọ́n ṣe ìwé já gbogbo ẹgbẹ́ fún mílíkì gan ó lè ní ìtò pàtó níye àwọn alálàáfíà ara wa torí kíni. mo máa ń kọ́ ó fẹ́ ká lójú ó fẹ́ ká mọ̀ tó kà nítorí abẹ́rẹ́ àtòrí ẹ̀dá wa ó fẹ́ ká lójú mẹ́. Àbí aláṣọ àná ọ̀tá ara ayélujára àwùjá àgbàdà àwọn àgbàdà tó kà tó dìdúrà ṣe wáyé orí náà lápá lápá ọ̀dọ́gbẹ́ tó ti bá. Ó kò lórí ọ̀rọ̀ tó tẹ̀lé tẹ̀lé wáyé orí náà bá ti là bá ti wà ọ̀dọ́gbẹ́ tó ti lára. Ó dá wà pé ìwọ́n ní ìbàjẹ́ ká burú mi ti dé wọn láti ọlọ́kọ̀ dá lórí náà. Ìnáwó wa ní ìlànà ìkọ̀ọ̀lù